ẹ̀kọ́ kẹtàlá ìbí Jésù ní àkókò náà ọba pàṣẹ pé kí gbogbo ènìyàn lọ sí ìlú abínibí rẹ̀ láti lọ kọ orúkọ rẹ̀ sínú ìwé Maria àti Joseph ní láti rin ìrìn àjò lọ sí ìlú kan tí a ń pè ní Bethlehemu nígbà tí wọ́n dé ibẹ̀ kò sí àyè fún wọn ní ilé àlejò láti wọ̀ sí àfi ibùjẹ ẹran. ní òru ọjọ́ náà áńgẹ́lì fi ara hàn wọ́n fọ́n han àwọn olùṣọ́ àgùntàn kan tí ó wà ní inú igbó tí ó ń ṣọ́ agbo ẹran wọn ní òru. áńgẹ́lì náà wí pé mo mú ìyìn rere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo àti bí olùgbàlà fún yín lónìí òun ni Kristi Olúwa lójijì ọ̀pọ̀lọpọ̀ ogun ọ̀run yọ sí àwọn áńgẹ́lì náà láwọ̀ sánmọ̀ wọ́n ń kọrin yin ọlọ́run lógo àwọn olùṣọ́ àgùntàn bá ara wọn sọ̀rọ̀ pé ẹ jẹ́ kí a tara ṣàṣà lọ sí bẹ́tílẹ́hẹ́mù ká lọ wo ohun tí ó ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ti rí jésù wọ́n sọ fún gbogbo ènìyàn nípa ohun tí wọ́n ti gbọ́ àti ohun tí wọ́n ti rí ẹnu sì ya gbogbo wọn sí gbogbo ọ̀rọ̀ náà